alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi ja'ala li ka'bata qiblata al-muslimin ọba tí ó ṣe ilé rẹ̀ táǹpẹ̀ ní alikaaba ó ṣe níbi tá a máa dájú kọ tá a bá fẹ́ kírun ní gbogbo àgbáńlá yìí ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ àdúpẹ́ fún ọlọ́run ọba náà àdánwò tí báyàn téèyàn ò fi ní kírun àbí téèyàn fi kírun tí ò fi ní kọjú sí kíbla kọ́lọ́mọjọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa wasalaatu wasalaamu ala muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run onílà nàbí wa muhammad wa ala alihi wa asahabi ajma'in káànú náà ọba àwọn ará ilé ẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí nínú àwọn nǹkan tí máa ń fa wàhálà nínú mọ́sálásì òun náà ni istikbalu ghayri al-qibla fi salah min asbab al fi masajid ká máa kírun nínú mọ́ṣáláṣí ká sì mọ̀ pé ibi akọjú sí yìí kì í ṣe kíbla bóyá ìmáàmù lọ́mọ̀ bóyá àwọn jàmáà lọ́lọ́run ní kí wọ́n mọ̀ àbáwọn apá kan jàmáà mọ́ṣáláṣí ó dá wọn lójú pé ibi akọjú sí yìí kì í ṣe kíbla ó wà nínú àwọn nǹkan tí máa ń fa wàhálà nínú àwọn mọ́ṣáláṣí ẹ̀yọ́ mayami wa min shurutu sihhati salah istiqbalu liqibla nínú àwọn mọ́jẹ̀mú tó dandan tí ìrun yẹn fi máa ń lálàáfíà tó jẹ́ pé tí èèyàn bá mú mọ́jẹ̀mú náà ṣẹ gbogbo òun téèyàn bá kí ọlọ́run nígbà lọ́wọ́ yàn ara rẹ̀ òun náà ni ká kọjú sí kíbla wa kíbla wa náà ni kaaba òun náà ni ilé ọlọ́run tó wà ní maka maka nìkan lọ́wọ́ o kò sí ìlú mi mọ́ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sin wa ìkọjú sí kaaba tá a bá ń kírun yìí dandan ni bẹ́ẹ̀ yẹn ò bá kọjú sí kaaba tí ń bá ń kírun ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ tó bá mọ̀ tó bá mọ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ bígbà tí èèyàn fẹ́ kírun tí ọ̀tá bà náà ni ṣe mọ̀ pé kátábà lèèyàn fi nírun kásìkò òrùn wọlé lèèyàn fi nírun káwọṣọ kábò òhò wa kámọkẹrùn òhò lèèyàn fi nírun nínú àwọn ọmọjẹmú láǹkà yìí o ààrẹ náà ni ká kọjú sí kíbla gbogbo ẹni ọba màmá kọjú sí bòmí láì ṣe kíbla bọba kírun lẹ́gbẹ̀rún ọdún Ọlọ́run ní gbàrún lọ́wọ́ ẹ tọba mọ kálíbà àmà náà làá fi wọn sọ yìí jàmáà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa istiqbalu li qibla fi salat shartun min sihhati salat ká lè mọ̀ pé báàbá ti kọjú sí kíbla nínú mọ́ṣáláṣí wa nígbà téèyàn bá ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni ó kírun lóòótọ́ kọ́dà ara mi ìfẹ́rí kanlẹ̀ lérí rẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba aláwo nígbà lọ́wọ́ rẹ̀ jọ àlùkìyàmà ọba ìrun rẹ̀ ni tí wọ́n kú dànù bí èlùbọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ká kọjú sí kíbla tá a bá ń kírun yìí dandan ni o ọ̀ràn yàn ni o gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan aláti dìde sí ọ̀rọ̀ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ibi à ń kọjú sí kírun ọ̀tọ̀ọ̀tọ̀ ni o nínú ìlú wa ta àwa ń lu kan náà à ń kọjú sí agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ a wà ní súrìtì kan à ń kọjú sí agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn míì wọ́n wà ládùúgbò kan kíbla àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yọ́ ya yá mi nílẹ̀ sí wa ọlọ́wọ́n bá fìdí ẹ̀ múlẹ̀ nínú Qur'an ipe wa Muhammad àti wa àtàwọn sahaba rẹ àti gbogbo olùgbàgbọ́ òdodo tí wọ́n gbà fún ọ ẹ kọjú sí kàábà tẹ́ bá kírun fún mi ọlọ́run ni o ilé ni kẹ́ ẹ kọjú sí o ẹni tí ọba sì ti kọjú síbi o ọlọ́run ò ní gbà ọ̀run lọ́wọ́ rẹ̀ ọlọ́run kọ́ránì ọlọ́run ọba haram ọlọ́run ọba Muhammad dájú kọ ọ̀gángan masalasi mi. òun náà ni haram tí kaaba wà nínú ẹ̀ alimasidi haram masalasi tí kaaba wà nínú ẹ̀ ni wọ́n ń pè ní alimasidi haram ọlọ́run ọba ní kaaba ni ẹ dájú kọ o wa haythuma kuntum ọlọ́run ọba ní gbogbo bí ẹ bá wà lágbàńláyé fawallu wujuhakum shatrah gbogbo yín pátá gbogbo yín mùsùlùmí ayé ẹ kọjú sí ọ̀gángan kaaba ẹ fèsì kaaba suratul bakara quran two lọ́lọ́run ti ń la amálẹ̀ yìí pé a gbọ́dọ̀ kọjú sí kíbla aya one forty four sórí ilé rẹ̀ tó kọ́ kọjú ẹ̀ síbi ọba wọ̀ orí sọ́ọ̀bù rẹ̀ tó kọ́ kọjú rẹ̀ síbi tó bá wọ̀ ọ́ orí mọ́sálásí tó ń kọ́ ẹ kọjú ẹ̀ sí kíbla ni o tẹ́ bá ti mistake ẹ yí padà nítorí pé bàbá kọjú sí kíbla tá a bá ń kírun ànírun aya tó fìdí ẹ̀ múlẹ̀ ni tọ́lọ́run ti ń pàṣẹ ọlọ́run ọba ní fawalli wajhaka ọlọ́run pàṣẹ ó ní dájú rẹ kọ kàába ó tún ní fawallu asẹ́ni wàlá ìwàlì ọlọ́run ní fawallu ọlọ́run ọba ní dandan ní kẹ́ kọjú yín sí ọ̀gangan kàába tẹ́ bá fẹ́ kírun fọlọ́n ọlọ́run tó sọ nínú àyà mi tó fi mọ̀ pé ọ̀rọ̀ kíbla ìsàwàdà ọlọ́run ọba ní wa min haythu kharajt ìrẹ́ Muhammad gbogbo àtọ́ bá ti wà níta fawalli wajhaka shatral masjidil haram mọ́sálásí kaaba ó ní kó dájú kọ o ilé mi ọlọ́run ọba ní kó dájú kọ o wa innahu lalahaqqu min rabbik ọlọ́run ọba ní kẹ́ ẹ dájú kọ kaaba yìí òun náà lòdodo tó wá látọ̀dọ̀ ọlọ́run àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ni bóòlù ẹnìkan ó sì tó máa wá pàṣẹ pé ká kọjú síbi tọ́lọ́run ni á kọjú sí lalahaqqu min rabbika látọ̀dọ̀ ọlọ́run ni òdodo náà ti sọ̀kalẹ̀ òun náà ni àṣẹ náà ti sọ̀kalẹ̀ wa ma Allahu bi ghafilin amma ta'malun ọlọ́run ọba ní òun ọ̀sálàyé mọ̀mọ́ gbogbo tẹ̀ ń ṣe o gbogbo tẹ̀ ń ṣe pátá gbogbo yìí tẹ̀ ń ṣagídí tẹ̀ níbi tẹ̀ máa kọjú sí ni tẹ̀ sì mọ̀ pé kọ̀kọ́jú sí kíbla ọlọ́run ọba ní gbogbo tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ni mo mọ̀ o gbogbo tẹ̀ ń ṣe ń kọ̀rọ̀ gbogbo ẹ̀ mọ̀ mọ̀ o gbogbo yìí tẹ̀ ń da kíbla rú gbogbo yìí ni mo mọ̀ àní ká kọjú sí kíbla àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ni anabi wa sallallahu alaihi wa sallam nígbà anábì ń sàlàyé irun fún ẹnìkan tí ó mọ̀ ọ̀run kí anábì ní tó mustaqbilil qibla tọ́lá mọ̀ pọ̀ fẹ́ kí irun fọlọ́n ó dájú kọ qibla ó dájú kọ kaaba fakabbir ó wà ní allahu akbar rawahul bukhari imam bukhari ló gbà wá ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa tá a bá lọ́rọ̀ qibla òdìjà láwọn mọ́ṣáláṣí wa à ń tara wa nílẹ̀ yorùbá táwa wa ò ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù mi ti fi mọ́sálásí lẹ̀ nígbà sọ̀sọ̀sọ̀ fáwọn jàmáà tán láwọn ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmáà mi ti lọ mọ́sálásí mi wọ́n ti lọ lè kírun nínú mọ́sálásí kan náà àwọn kan ó de wọ́n kọjú síbi kan àwọn kan ó de àwọn kọjú síbò mi ẹ̀yin àfa ẹ̀yin elétò mọ́sálásí kọ̀ọ̀kan ó di dandan kẹ́ wa láwọn àdúgbò wa nínú ṣíríìtì kan náà jàmáà á ọ̀tọ̀ọ̀tọ̀ níbi wọ́n kọjú sí nínú ìlú kan náà àárí mọ́sálásí bíi mẹ́fà méje ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n kọjú sí àwọn kan kọ̀rẹ́ẹ̀tì àwọn kan rọ́ǹkì àwọn kan kọjú sí kíbúlà àwọn kan kọjú síbẹ̀ bóò láti wá mọ àwọn tí wọ́n kọjú sí kíbúlà bóò láti mọ àwọn tí ò kọjú sí kíbúlà nítorí pé bàbá tètè yanjú ẹ̀ wàhálà wọn máa ṣẹlẹ̀ láwọn mọ́sálásí èmi ò ní kírun ní mọ́sálásí yín tí bá rí pé ẹ̀ kọjú sí kíbúlà ẹni bá ti gbàgbọ́ yẹ̀sùn ní kírun lẹ́yìn yìí tó bá mọ̀ pé ẹ kọjú sí kíbùlà torí pé ẹ̀yin kí ń sìn ọlọ́run ọba ló fẹ́ sìn ọlọ́run sì ti pàṣẹ pé ẹ kọjú sí kíbùlà bóò lẹ́nìkan ṣe wá sọ pé báwọn ṣe kọjú nì nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa bóò láti wá mọ kíbùlà alákọ̀ọ́kọ́ yóò ní bùkátà sí kẹpẹ àwọn afẹ́sìn tọrọ yìí tí wọ́n ka tíra tí wọ́n gbọ́ tíra yìí tí wọ́n sì mọ tọ́lọ́hún sọ nípa kíbùlà tí wọ́n mọ tá nábì sọ nípa kíbùlà a máa fi òòrùn ibùyọ àti ibùwọ̀ rẹ̀ láwọn àdúgbò kọ̀ọ̀kan àti ìlú kọ̀ọ̀kan a máa fi mọ kíbùlà yóò wá di ọ̀ràn àyàn kẹ́lẹ́ kéwú àbí kẹ́lẹ́ báwọn àáfàá tí wọ́n kéwú kí wọ́n ṣàlàyé fún yín kẹ́lẹ́ bá kọjú sí kíbùlà. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tá a fi mọ kíbùlà òun náà ni kálọ̀ lè wá kíbùlà finder ní mọ̀ ń wà nínú àwọn fóònù ńláńláńlá léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú science wọ́n ti ṣe tẹ́ bá ti gbé anyway tẹ́ bá ti gbé kalẹ̀ sí yọ na aro sí kibla ipe kibla lélẹ̀ bó lọ sí nígbàgbọ́ irú naa náà wọ́n lò nínú plane ma pé plane bá fò nílùú yín yọ kàn fò sínú òfurufú náà yìí ni wọ́n máa sọ fún un ni o aro yìí ni wọ́n máa sọ fún un pé lọ yìí London ni o Maka ni o kibla ni o èyí tó bá fọ́lò nínú gbogbo ẹ̀ ìlú náà já sí tó bá jẹ́ pé àárò tó náwó sí ọ̀nà Canada ni Canada náà ni ó ti ba rẹ̀ èyí tó bá náwó sí London London ni ó ti ba rẹ̀ èyí tó bá náwó sí Maka Maka ni ó ti bara rẹ̀ eléyìí ìmàjìnlẹ̀ ni táwọn alfa tí wọ́n fọwọ́ sí àwọn tó bá ní kibla finder yìí àwọn aláàpè wa mọ́ṣáláṣí láàfin parí ìjà mọ́ṣáláṣí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àìwá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa sì ní bá a ṣe bá tí wọ́n ń ṣe é òun náà ni máa wa ọ̀rọ̀ òsì rí bẹ́ẹ̀ ọwọ́ adi ọ̀ràn yẹn lẹ́rìí gbogbo mùsùlùmí òdodo àti gbogbo àwọn imam àwọn àlùfáà mọ́sálásí kọ́mọ̀bà di pé àwọn máa kírun lọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n lọ lè wá mọ̀ nípa bó la ṣe máa kíbla nígbà míì ó lè jẹ́ kíbla táwọn bàbá wa kọjú sí ńgbà kan ó lè jẹ́ kíbla ni ó lè jẹ́ kíbla tó lálàáfíà nígbà míì ó lè jẹ́ kíbla tí ò lálàáfíà àdáwò tó bọ́ pọ̀lọpọ̀ lẹ́ni òun náà ni pé wọ́n wàá sọ fún wa yí pé ìmáàmù ẹ̀yin jama ẹ̀yin kọ́mítì mọ́sálásí mọ́sálásí yẹn ọkọ̀ tó ṣe kébùlà o wọ́n wà ní àwọn mọ̀ bẹ́ẹ̀ báwọn bàbá àtàwọn ti gbé kalẹ̀ nù ṣe sọ fún wa pé àwọn bàbá àwọn wọn ò nírun láti jẹ wọn tí ń kírun ni ẹwọ tá ń sọ ẹwọ tí ń sọ ẹwọ tí ń wí jàmá ṣe báwọn bàbá yẹn ọmọ ọlọ́wọ́n bá ní wáyé dà qila lahum tabi'u ma anzala Allah ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ń sọ fún àwọn bàbá yìí pé ẹ ṣe tẹ̀lé ń tà sọ kalẹ̀ kí la sọ kalẹ̀ òun náà ni Quran nínú Quran Ọlọ́run ti sọ pé ẹ kọjú sí kíbla ẹ kọjú sí kaaba tá a bá ní ẹ tẹ̀lé ń tọ́lọ́run sọ kalẹ̀ qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana ní tí wọ́n sọ ni pé n ta bá wọn bàbá wa lérí ẹ̀ tí wọ́n ń ṣe làwọ́ tẹ̀lé awa law kana aba'uhum la ya'qiluna àwọn bàbá wọn àmọ́ wọn ò ní nǹkan kan tí wọ́n lè fi mọ kíbùlà ńgbà náà ni wọ́n ṣe kọ bẹ́ẹ̀ á wà tọrọ àforíjì fún wọn lẹ́yìn náà ìrun tí wọ́n ti kí ọlọ́run ti gbà á lọ́wọ́ wọn torí pé wọn mọ ni suratul bakara aya one seventy lọ́lọ́run ti sọ fún wa pé ojú ọ̀nà àwọn bàbá kan máa ń tẹ̀lé níta sọ kalẹ̀ nínú Al-Qur'an ni là máa ń tẹ̀lé tọrọ bá wá rí báyìí ẹ̀yin màyá mi nínú ẹ̀sìn wa bàbá wa ní táyé padà ń sìn sáfù ọwọ́ àwọ̀ ẹ̀rí àwọn olùjẹ́ sáfù mọ́sálásí ti wọ́ wọ́ o ẹgbọ́n ti ń sọ ní sáfù ọwọ́ sí sáfù tó bá súrèétì tí ò wá kọjú sí kíbla ṣe wá ní ìrùnnù nígbà tọrọ òye ọ̀rọ̀ òye àní yóò dìsífígọ̀ mọ́sálásí àwọn àwọn kan sọ pé àwọn ò lè yí padà o níbo làwọn wàá fọ́ mímbàrí sí níbo làwọn wàá gbé àyè máàmù sí àwọn wàá yí mọ́sálásí àwọn padà àbáwọn ò tún wó àbáwọn ò tún kọ́ bọ́ba jẹ kẹ́ ẹ wo ẹ mọ̀ wo kátó wá pé kọ̀lá ń wo ṣebí kẹ́ ẹ kàn ra kọjú síbi kíbla bá wà ní kẹsì kẹgbẹ́ síbi tẹ́ wà tẹ́lẹ̀ eléyìí ń dá àwọ̀ ọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ń ṣe ẹ kàn ra àwọn èèyàn dákàn lọ mọ́sálásí ọmọ ti ń ṣe wọ́n lọ kọjú sí kíbla ó sì mọ̀ pé ọ̀kọjú sí kíbla ó ní ọmọ kírun lọ tani wàá gbarú ẹ̀ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run sì sọ pé wà á tó máa kóńtùm ọlọ́run ní gbogbo ibi tẹ́ bá wà fọwọ́lù ojú ọkùnrin ṣàtara ọ̀gángan kàábà ní ẹ̀kọ́jú sí sẹ́rẹ́ àwọn tó wà ní maka tí wọ́n rí kàábà báyìí wọ́n fèsì kàábà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì níwájú lẹ́yìn ṣé wàá ràwọn táwọn ò sí ní kàábà tá a jìnnà sí kàábà ọ̀gángan rẹ̀ direction rẹ̀ ọ̀gángan bẹ̀ ìlàwọ́ sìkìnì ìlàwọ́ kọjú sí nítorí pé ọ̀nà jìn ẹ̀ bọ́bá kẹ̀yìn sí káàbà ọlọ́run nígbàrún rẹ̀ ẹ kàn wá rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nìí tọ́jẹ́ pé ìmáàmù òun ti mọ̀ pé àwọn ọkọ̀ tó ṣe kébùlà òun wà bẹ́ǹdì òun yẹ ṣe kébùlà yóò wá fa àwọn jàmáà lẹ̀ àwọn ọkọ̀ tó ṣe bìdí ṣe ẹ tó ń wọ̀rọ̀ mi nǹkan máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí anábì ní ilẹ̀ ìmáàmù ló yóò tán màbí anábì ní ti bí ya fi ìmáàmù lẹ̀ fún yín lẹ́ni tẹ́ máa kọ́ ṣe ni ibi tí ìmáàmù bá ṣe lọ́yẹ káyìn náà ṣe bó ìmáàmù ó ṣe wá kọjú sí kébùlà dáyìn jàmáà kọjú sí bòmí tẹ́ wà lẹ́ni náà yọmọ wa sọ pé ṣé irun tí àti wá kí láti bí ọgọ́rùn ọdún mọ́ṣáláṣí ìsáwà lọ́lọ́run gbà ni ọlọ́run gbà nígbà tẹ́ ẹ mà sórí tẹ́ ẹ bá kọjú sí kíbla nígbà tí mà yìí ọlọ́run nígbà mọ́ ọlọ́run ní rọ́bánà ọlọ́run ní ẹ máa bẹ̀ mí àkìrìnà ìnàsínà àwọn àkùtọ̀ àdá ẹni kì í má bà yín jà kì í má mú yín kì í sì má kọ̀ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún yín lérí nǹkan tí ẹ gbàgbé àbí nǹkan tẹ̀ ṣe mistake ajẹ́ pé bẹ́ẹ̀ bá gbàgbé nǹkan àbọ̀ṣe mistake ọlọ́run ọba aláwo nídìí ẹ̀yàn yà lérí ẹ̀ ẹ̀rùn tá a ti kí òtí lálàáfíà àmọ́ láti sin tá a ti mà pa sí kíbùlà yìí ẹ̀rùn mi tá bá kí ọlọ́run nígbà lọ́wọ́ wa o àbẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo mọ́ṣáláṣí ti ń dàrú lérí ọ̀rọ̀ kíbùlà ọlọ́mọṣàbáni àwọn